السلام عليكم ورحمة الله وبركاته àṣepẹ́ fún ọlọ́wọ́n ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣọ́jú ẹ̀dá olùfẹ́ wa olùṣìfẹ́ wa alfáwa àgbà níbi wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́nkún ọba nábi náà tàwọn aráàlú rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin wọn lọ́mọdé àti lágbà الشيخ عبد بن عبد بن باز رحمه الله àwọn ìdáhùn sí ìbéèrè ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe pàtàkì tí a fa gbà abdulaziz bin abdullahi bin baz tó ń dáwọn ọ̀bẹ́ ìrìlé náà kìtàbù sọ̀láàtì náà là ń kà lọ́wọ́ page two وأقارب لا يصلون فأل يقاطعهم topic ẹni pé èyí lọ́mọ àwọn ọmọ ìyá àtàwọn ẹbí àmọ́ wọn è kéwù títí wọn kọ́ tí kò mọ bá wọn sọ̀rọ̀ mọ́ fún wọn pa wọn ti àgbà òní. question two ninety five lé ìkọ̀tún nù àkàrí wàlákin للأثر الشديد لا يصلون ولا يقيمون حدود الله فعل علي أن أقطعهم أو أمرهم بالمعروف أمرهم بالمعروف ونهيهم عن المنكر لأنهم يدعون من مني ويسخرون ويقولون هل تريد أن تصلح الناس جميعا قد كرهوا هم مجالستي وقاطعتي فماذا علي أن أفعل تجاهه فأني لي مع إخوة وأقارب ملاوى يبي ملاوى ما يا أتوى يبي للأسف الشديد نسي لا نلقى لقوني في لا يصلوا ويكيروا ولا يقيمون حدود الله وما كانوا باشي وما قلوا سلوبا فعلي فعلي أن أقاطعهم وأترك أمرهم بالمعروف ونهي عن المنكر تيجي kì í má àwọn aláṣà ti máa ṣe dáadáa máa kì í má kọ̀ọ̀kan láti máa ṣe káàdì má ṣàbòrò yòòdà owó náà mi ni wọ́n máa fi mí ṣe ẹ̀yẹ ẹ̀sìkàrò wọ́n máa fi mí ṣẹ̀fẹ̀ ọ̀yà kò lówó náà alùpùpù rẹ̀ àǹtọ́sílò náà sọ jẹ̀mí àwọn ṣé gbogbo yìí lọ́fẹ́ kọ́dà ni wọ́n máa sọ pé ṣé gbogbo yìí lọ́fẹ́ kọ́dà ni gbogbo yẹn kọ́ ní ọ̀dà ni wọ́n fi mí ṣe ẹ̀yẹ karahóhùn majalisati wọ́n kọ́lùra kí mọ́júkó sí wọn wọ́n fẹ́ kí mọ́júkó sí wọn ọkọ̀ tí a ní wọ́n dẹ̀ kwamiti فعلي أن أفعل تجاههم فماذا علي أن أفعل تجاههم كلا يكسفون كلا يكسفون الجواب ṣíṣíra ò lẹ́ka àǹtò àjẹrà ò ṣeré ẹgbẹ́ aláìkọ̀ pàwọ́ ti kó sí yíra kó lọ. Òtùkà tí àwọn máa dáàmú lámì ìpìlẹ̀ pẹ̀lú nàṣẹ́yà kó lẹ̀ pàwọ́ tì. Níwọ̀n gbà tí wọ́n bá máa gba nàṣẹ́yà tó bá bá màmá orí tí bá gbọ́ wà sí wọ́n kó mọ̀ aláàbì hàl. Sábà ti tiẹ̀ ni wọ́n wà. Àlẹ́ zakarta ní tẹ́rẹ̀kọ̀ mùsàlá àti tàbí

وبعض أهل العلم يرى جواب وجوب لك أوامي وأنا بقول أنا يعني فوق لجلال الجبود والسنة وبعض معنى الخير بمدينة تريري لكن إذا تترك بهم بعض الأحيان أما يقول كان جباب بعدي أبي جباب قد باب العباد رجاء أن يعليهم الله بدعوتي وتوجيهي وإرشاد فلا بعد tó ní ìrètí pé tọ́ ọlọ́run lè fi wọ́n mọ̀nà tó tún pè wọ́n tó ń dojú wọn kọ dáadáa tó fi wọ́n mọ̀nà kò sábúrú ń bẹ̀. ọ̀lẹ́ hajara nàbí sẹ́lẹ̀m tàlá tọ́tà mìíràn sàhábà lámà tẹ́gàrà kó lọ lázuwa máa o bìgẹ́rẹ̀ ẹ̀zẹ̀rẹ̀. ìrọ̀ nínú pàtì àwọn kan àwọn mẹ́ta náà àwọn sàhábà nígbà tí wọ́n bá lọ sójú ogun láì ní ó zèrè lẹ́bí náà kàwá tuntun wá pààyàn sí kò sábúrú ń والله تعالى عنه ولا حاصل ان تدري في ان هؤلاء يشرع ان يهاجروا او كفرهم وعلى اقل يكون اجرهم سنه مؤكده فيها استلالا ولدي سنه الاغبران حتى يهديهم الله ويردهم الى الصواب سيروا في يومنا شده وقرتين تسريدي نسال الله لنا ولهم هدايه وتوفيق ń bẹ̀rẹ̀ ọba fún wa àti fáwọn náà ìmọ̀nà àti ìsìnkúngẹ́ dáadáa ọlọ́run kó sànù wa. but ilé bá pamọ́ sí láì máa tẹ̀nà síyà fún wa wọ́n máa sọnù sí i pàápàá jùlọ irú àwùjọ ti wà yìí tó yẹ gbọ́dọ̀ pamọ́ sí èké yẹn mú wa lọ́rọ̀ yẹn mọ̀lẹ̀ kí yẹn máa bá wọn sàwádà kankan ní kí yẹn ṣe àmọ́ ìpamọ́ sí pé kí bá ti wọn lọ́wọ́ èyí pé kó tún sọ̀rọ̀ sí ni ó di yé wa so nàṣíà náà ni kékeré máa rù bẹ̀rù láti máa ṣe nàṣíà fún ẹlẹ́kọ̀ọ́ kan ẹ bá pàdé àfa àmáyé sọ̀rọ̀ ẹ̀gbọ́ o kó àwọn kan yàrá bùkún wà wọ́n àwọn fi hàn sí ẹ̀yẹ máa ń fi wọ́n tẹ̀yẹ àwọn mùsùlùmí máa ń fi hàn sí ẹ̀yẹ ó yẹ káàánú wọn máa ṣe ìwọ̀n pé àwọn nìkú yí wọn wọ́n rúkọ àwọn ṣe ẹ̀wọ̀n mọ́kànlá wọn làwọn ń ṣe ó di torí àwọn wọn àwọn kó bára wọn ni ó di yé wa àpòlọ̀ jẹ́ kí ó súwà láti máa ti ṣe ẹ̀dá wa máa máa tí wọ́n fi láti ẹ̀yẹ máa máa tí wọ́n ti ṣe láti ẹ̀yẹ àwọn ọwọ́ wa yẹ̀yẹ́ ìyọ̀gbọ̀rọ̀ ní wàhálà bí ọ̀rọ̀ mo sọ ń lórí pé anabi Muhammad sallallahu alaihi wa sallam ó ní al-mu'min alladhi yukhalitu an-nas ويصبر على عذابهم خير من لا يخالط الناس ولا يصبر على عذابهم mòmìnì tí ń rò fọmọ èèyàn tí ń fara máyé àbùkù ẹgbẹ́ tí wọ́n fi ń tàn ó lóró ìwòsàn nílọ́yà àbùkù àwọn èèyàn tó pa wọ́n ti ẹbí àwọn ẹgbẹ́ tí wọ́n lọ ní nǹkan ọ̀sẹ̀ ẹ̀tọ́ bí kìlẹ̀ ìgbésẹ̀ ti sùn bẹ̀ mi ní bára kọ́ àwọn tí wọ́n ká bùkù kà tí wọ́n ti gbogbo ẹ̀ fún ó lóró jùlọ ó di wà á ah, gbọ́ ṣiṣẹ́ dá ọ̀ṣun wa á máa rò pa wọn ó lè ti ní pé à wọn ṣe àsùkò wọ́n lè Mm. Eh? Mm. No. Thank you. Mm.

onye gbogbo eléyìí ẹni gẹ́gẹ́ ọ̀tá pẹ̀lú àwọn mùsùlùmí ó di wà bó ti bó ti lọ nìyí ọlọ́wọ́ bá sùhánà bẹ́ẹ̀ pé àwọn kan bẹ nínú àwọn musulmi mùsùlùmí àwọn jẹ̀mẹ̀ ìyá àti àwọn mùsùlùmí ọ̀gbẹ́ mọ́mọ́ kátírà gbogbo ẹ̀ náà ọgbọ́n

àti àti wá fúnpára gbọ́n sílẹ̀ yóò máa dé manila ó di wa sọ́bọ́sẹ̀ rí ni kéèyàn máa pàwọ́ ti dégbé wá bíbà rẹ̀ èyí ní ìwò wọn pé àwọn ìṣẹ̀lẹ̀ àfẹ́t wọ́n àfẹ́t ìwọ náà nínú abọ́kar ti dé gírẹ́bì ọlọ́wọ́ àná ó lẹ́yìn mùsùlùmí ẹ máa káyà kan kùránì ẹ máa ẹ máa sì tù ẹ máa káyà kan kùránì káyà pé yá ayọ́ ẹlẹ́rìí náà mọ́nu ẹ máa gbọ́dọ̀ ẹ̀ẹ́dúrókù mẹ́ndẹ́lá ìgbà tààrẹ́ ìṣòro tó láyà sí lọ ẹgbẹ́ yìí káwọn tó sọnù okó báyìí àlékún àkókò ń kálukú múlítú ààrẹ ń kálukú àlékún àkókò ń kálukú múlítú ààrẹ ẹgbẹ́ yìí káwọn tó sọnù okó bá kó báyìí wọ́n wá ní ẹwà á rò pé kó múlítú ààrẹ ní kò sí tó kọ́ pẹ̀lú wọ́n ni eh, ibi gbọ́ pé alẹ́bí Muhammad sẹ́lẹ̀ sọ pé tí ẹ bá ara wọn tí wọ́n ti bàjẹ́ tí ẹ ní kò sí tó kọ́ pẹ̀lú wọn ní ọba yá sí bìnú ọlọ́ba dé àtẹ̀yìn àti wọn ìjọba yá ìṣèlú pẹ̀lú bìnú ọlọ́ọ̀pọ̀ papọ̀. ọwọ́ di wa so with this ìmọ̀ ṣe ẹja wa ìmọ̀ pàṣẹ fáwọn ẹ̀kọ́ ṣe dáadáa ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni mo máa sọ fún pé mo sọ máa sọ̀rọ̀ nígbà yẹn pé mẹ́la mélòó kánú ọlọ́kọ̀ àforíjì inú àwọn ọ̀rọ̀ hikmat bàbá yẹn sọ ni pé àtìsẹ́ ni gbólóhùn haúsá pé in gemu da wanka ya kama wuta ka shafa laka mai ruwa fara shi ne wani ka tabbake shi ku kashe wutar tó bá tabbake shi títí wuta àti ẹ̀bá tó bá jó ẹrù mọ́ ẹ̀tẹ́ tí ẹ tó rògbò ṣiṣẹ́ wà tó wà ọ̀rẹ́ orí òkè gbèrè wà tó wà lóhùn náà àwádìí ẹ̀mí kàbínẹ̀ kàbínẹ̀ àárín ẹni tó bá wà ń kàbínẹ̀ ńgbà tí ọjà central bank pírẹ́tà mọ̀kẹ́tì náà yóò rí ìmọ̀ níjọ́ náà àwọn lọ sọ́jà à ń kó wálé ńgbà náà igi títún sí ìgbóná tí ẹgbẹ́ gáàpù wà lára àwọn ṣọ́ọ̀bù ṣẹ̀ síra wọn ṣọ́ọ̀bù yìí bá gbóná tẹ́lẹ̀ yóò dúró gbóná tẹ́lẹ̀ kí náà ẹ̀kọ́ àyè náà ẹ̀kọ́ tó gbéra ni tí àpò wọn sọ iná yọkọ̀ bọ́ sínú ìgbòdì kejì àwọn rí báyìí táwọn yẹn sá wọ́n lè nípa náà bàbá jáwọ́ bàbá bàbá tẹ̀lé ọkùnrin gbogbo mi sí ara iná yẹn báyìí omi yẹn gan ni máa gbé iná yẹn tí ò lọ gbé fún mi

ṣáná bùkátà látún tà sọ pé káwọn ọmọ ọkọ lò káwọn ọmọ ọkọ lò ẹni ẹ̀kọ́ ọ̀rọ̀ gbogbo wọ́n ti tẹ̀ látún àmọ́ bẹ́ẹ̀ ní ṣe yẹn ọlọ́run ọba pàpà wa ṣẹ́gbì àfi ṣe àtàlátún mo yára ọlọ́run ṣe ẹjẹ́ tó pọ̀ ọlọ́run náà sọ wá pé kólú yóò fi wọ́ fi ìdí ojúmọ́ òun wà nínú iṣẹ́ ọwọ́ ní àtàlátún rárá o wọ́n sọ́dọ̀ yóò lò wọ́n ni wọ́n láwọ̀ yẹ́dùn òun ìlà dáàrò tẹ̀lẹ́ ويهدي من يشاء إلى صراط المستقيم يدعو في المضارع

ọbẹ̀ wo bá sọ ihò ìgbà àdọ̀ ifò wọlọ́wọ́ yẹ́dùkú húnà mùdọ́rì ọlọ́wọ́ sọ pé dá aláwọ̀ ara ò yẹ́dùkú lójú ọlọ́ ṣe dáwà ó di èso dáwà ẹ̀ṣẹ̀ nǹkan kékeré ni ó di ẹgbẹ́ fi wọláwọ̀ yẹ́dùkú ilà dáàbì sẹ́lá lọ́dọ̀ yorùbá àṣìṣe pé nípa ẹ̀kọ́ ni ẹni wo ló máa ṣe mistake lè bẹ́ẹ̀ sọ àpapẹ̀ sọ́tò yónús ayà 25 wọláwọ̀ yẹ́dùkú ilà dáàbì sẹ́lá wọ́yẹ́ àdìyí ìlà sọ̀rọ̀ bí mo sì tọ̀kì ilẹ̀ ń tọ́ sọ́nà ẹni ọlọ́wọ́ bò yìí tọ́ òye sọ́nà ó ní yé wọ́n lọ́wọ́ tààrà àlọ́ náà. Sitat náà nàbí. Sọ́mọ Yunus náà nàbí. Alhamdulilayi. Àwọn ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti dáadáa. Àwọn kan máa ń bẹ̀rẹ̀ pé tó bá ń ṣe dáadáa mo mú àlọ́dọ̀ bàbá kan náà. Ọ̀rọ̀ àwọn Mùsàfà yìí Mùsàfà ìmọ̀mọ̀ tó wà mẹ́ẹ̀. Nígbà tí aláàjì mọ̀tàlá yìí wàhálà àbẹ̀rẹ̀ nílé o àwọn kan náà wọ́n ti dé mẹ́jọ àwọn kan náà wọ́n ti dé mẹ́jọ. gbogbo àwọn mustapha gbogbo mustapha náà tẹ̀lé kálọ̀ náà tẹ̀lé rà gbogbo àti tàdùdín tàdùdín lọ́yà gan ìfọ̀ tó bọ́ wáyé yìí wọ́n wá sí àkàbọ̀ kọ́lọ́ tó wá sí fi ìdáyà sí ìgbà rẹ̀ tí máa ń ọ̀rọ̀ báyìí ní àwọn sukùn ní ọ̀rẹ́ rẹ̀ yóò lọ pé àmì ìrọ̀ fẹ́ lára yìí kò sí gbogbo ní tàbí ní òtítí òmìnira kódà nínú pọ́jẹ́tì rẹ̀ ó kọ̀ mí ló fi lóṣù kejì lẹ̀ nínú uh, pọ́jẹ́tì rẹ̀ kò ó yẹ kódà ọ̀gá rẹ̀ bí ló pé akányẹ́ ń tutù lọ́mọ yìí ó di wa ń wọ́n abẹ́jà lẹ́nu pé ńgbà tí bàbá wa sára ìdí wọn pẹ́tù méjì wọn lọ́dọ̀ bàbá kan bẹ̀ ọ́ rẹ̀ wá ní ẹ̀ eh, nínú ilé ìmọ̀mọ́ ló ti pẹ́tù yóò tó wọ́n lọ́wọ́ bá pè mí ló gbélé wọn lónìí ní bàbá mo ní ara o àfáà yẹn lọ́kọ̀ bá tẹ́lẹ̀ fẹ́ mo ní bí islam ṣe ń yè gbọ́dọ̀ tó ń sọ́wọ́ báyẹn ní islam bá wọlé báyìí máa ń falẹ̀ yẹ̀yà ni mo ní ẹ bá wo bẹ̀rẹ̀ islam tí wọ́n wọ́n máa gbọ́dọ̀ tó bá yọ fa ìyàwó àtàwọn ọmọ lè lọ báyìí bàbá lè lọ báyìí ọmọ lè lọ báyìí akáwọ̀ bí lọ báyìí ìyàwó lè lọ báyìí wọn yà wọn yóò gba tẹ̀síwọ́n gbogbo òtún lórí ìsìnà wọ́n lè wọlé ìsìnà pé kí n sọ pé ìlú kọ̀ọ̀kan ìsìnà àmọ́ mọ̀ pé àfàtẹ́ lọ fọ falẹ̀ àgbọ̀mọ́dù yà dáadáa ni ọgbà bóde àgbà ẹ̀ mo mo tó gbọ́ báyìí mo ní sísè máa wọlé kí n máa falẹ̀ yẹ̀yẹ̀ yẹ̀ àwọn ó di àwọn ẹbí tí wàá sọ fún wa yẹn ti ń sọ fún yín lódodo ẹ̀yin náà ti wà ẹ̀ẹ́dọ́ra àfàmùsá àfàmùsá ń gbàdúrà alákẹ́sẹ̀ rẹ̀ títí àrùbá àbúrò wọn nígbà tí ó ti ta wọn ni ó jẹ́ àwo bàbá tó ń pè ní ọlọ́pàá àtẹ àbúrò àbúrò wọn mu afáàmúta ni àwo wọn ni àbí àbúrò lọ́jọ́ àbí mo àlọ́lọ́ bíi apáǹgà bíi orí àtàtà bẹ́ẹ̀ mo dúpọ̀ bẹ́ẹ̀ yẹn ìyá ìbàdí àbí ìwé ni o wọ́n làbò sí wọlé lọ́wọ́ ní àyà ń gba yìí láti fún àbọ̀ mùsà bàbá wa ló kọ́kọ́ gba ìsìlámù nínú wa àwọn méjì wọ́n gba ìsìlámù nígbà tí wàhálà pọ̀ ẹni kejì padà sínú agbègbè àwọ̀ rẹ̀ bàbá wa nìkan ló dúró tí ó ṣe torí ẹ̀ fẹ́sọ́ àmúta kó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ pa mi ní à mo náà fà àmúta ọjọ́ bàbá yìí nù mo náà fà àmúta ọjọ́ bàbá yìí nù ẹnì kejì padà jẹ bàbá yìí dúró á ah! nílé ìbádọ́ lórí tó mọ̀ dá ah! ẹgbẹ̀rẹ̀ ẹni dábẹ̀ ẹgbẹ̀rẹ̀ ẹni so ẹni náà ẹ̀yà àfàràfin nìkan àmúta ọjọ́ à ẹ̀rẹ́ ni mo wá fẹjọ́ sọ̀rọ̀

káwa sọpọ̀ tẹ̀ kó fẹ́ wọ́n fẹ́ wọ́n kọ̀ òótọ́ yẹn náà yóò padà borí. Báwo ni wọ́n gbé yára yóò lẹ́nu sẹ́kù lọ́wọ́ kó ló máa sọ àdé. Àwọn àyà ti kókó tó wà tó wà ní garanti. Yára yóò lẹ́nu yìí náà mọ̀n sẹ́kù lọ́ ẹ̀fẹ́ ọlọ́wọ́ wọ́n kó ló máa sọ ẹ máa wà pẹ̀lú olódodo ni. Wọ́n gba ilé ìsúnmọ́ mi, ilé ìyàmá àmọ́ olúwa ni, ilé ìyàmá náà nọ́ọ̀tẹ̀. Ilé ìtàlóbòdodo torí afẹ́ akọ̀dodo yẹn ní ìpàdà bọ̀ wá pèsè onípàdà borí ìṣàlá ọlọ́mọdé ọdún lọ́fà bàbá ọ̀sẹ̀ mi mo láì kọ̀rọ̀ kọ́tọ́ sọ́nu síra akẹ́tọ́ tó ọ̀sẹ̀ sí ya ó dé bá jẹ́ mẹ́sàn-án nìkan táwọn mẹ́jọ wà nìkan tí wọ́n nìkan wà nìkan gbogbo ọ̀gá ni jẹ̀má ẹgbẹ́ kọ̀kọ̀kọ̀ bá dàka ìmọ̀ pé jẹ̀má ni ẹyẹ nìkan àwọn tí wọ́n pọ̀ ẹ̀ ni àwọn tí wọ́n fẹ́rẹ̀ kọ̀ ó dẹ́kun ìdòdò lọ́wọ́ àti jẹ̀má anta ahlu sunna wal jamaa ó di wa ní máa ń ti ọ̀pọ̀lọpọ̀ wa ń gbé àfa alágbájá àfa alágbájá àfa alágbájá alágbájá bá àgbà wà nàánú ìlú pé tàwa ta ló wà lórí ìlú wọn náà bọ́kà gómìnà ọlọ́wọ́ sáà fúrẹ́sì láyọ̀ máa dún aláàkọ́ iye náà dún àti ráìtì rẹ̀ àwọn náà sẹ́rù kàbára àwọn ṣéèkì àgbọ̀ ó ti gbogbo mara mara wọ́n bá pè wọ́n sí ibi ní yunifásitì kòwó lẹ́nà bá lọ ní ẹ̀kọ́ ló fáyọ̀ kọ́ rẹ̀ àwọn yẹn bá ní kó kó síra lọ́mọ́ pẹ̀lú síra ó sì síra yàrá àdúrà gan-an tí a mọ̀ ìjókòó yàrá àdúrà kọ́ mọ́ gbàgede ọba àjọ nínú àwọn adé gbogbo mọ́lá ni wọ́n ní tó ṣé òyìnbó yàrá àdúrà yẹn ní tó kó síra ní òní láàyè ìgbà wo àbújá láàárọ̀ kùtùkùtù la ní covid mọ̀ wá àwọn lọ ẹgbẹ́ rí mọ́ọ̀sì pẹ̀lú ẹgbẹ́ báyìí ní gbọ́dọ̀ bàdá àti pariwo wọ́n ti bẹ̀rẹ̀ ìtọ́ bí kílí kóòlì tọ́lọ̀ yẹ̀bí ti dán ní oṣù mọ̀dùfẹ́ ah, ah, ah. bàbá yìí chairman àwọn tọkọ mọ́ọ̀sì tí ò yẹra dùn à ọlọ́kọ̀ bá àtẹlẹ sáré ní wọ́n fàjá ní pé yẹ́nà kan àti kílí fa wàhálà yìí ní wọ́n sọ̀rọ̀ bá ní gómìnà ìwọ bá náà gbogbo nára ọ ó láwọn ni wọ́n dá wà láti ó ní wọ sáàbùkù ti ibo ní olùdẹ̀bí súnà lọ sáàbì lọ pẹ̀lú ẹ̀kọ́ sọ̀rọ̀ àti nígbà tí mo sáàbì bẹ́ẹ̀ máa dá wà láti kápá mo sáàbì ti ojúdé owó dájọ́ mọ ohun kájí ájọ́ sí nígbà tí wọ́n náà gbà pé kì í ṣe ọ̀rọ̀ yẹn níjọ tó pé nítorí fẹ́ dálẹ̀ yìí haramu ni tí mùsàárì bá ti lè sọ haramu kápá mùsàárì ti dùgbé haramu ni ká máa bára wa jà ọmọ ìyá nìyẹn wà kọ́ ká bára wa jà ní kálùbàdì lẹ́sùn kàbára bá ní báńkọ́ ní tí a sọkọ́ rẹ̀ mẹ́rin ní ìwọ gẹ́ lọ ń dá wàrà rẹ̀ pápá mi lọ jẹ́ torí mẹ́rin kí lọ́dọ̀ rẹ̀ mẹ́rin kí lọ́dọ̀ lẹ́sùn kàbára ọkọ̀ tí ó kàwé rẹ̀ pápá ebi wọ̀ lọ sọ fún wa yìí pé Sheikh Abdulkadir Jilani wọ́n jẹ́ Jilani ipe ó ju ẹni tí máa kú ní Baghdad lọ sí Mẹ́kà lọ sí kàwáàbù kàwáàbù àgbà ni máa gbéra láti Mẹ́kà lọ lè bá Sheikh Abdulkadir ní Baghdad lọ sí kàwáàbù Sheikh Abdulkadir Jilani. Yẹ́rọ̀ àdúrà ni akákẹ́yìn, ṣàǹgbẹ́sì, ẹ̀yìn kò sí ka dawo na yarda da littafin ka dawo na yake kare a fito da wannan littafin ya jawo mushkila ta kalli ta dawo na amma rasuwan ba ka dawo a fito da littafin nan yi ku su kalli ó sọ tó bọ̀ kọ́sí wọ́n tàbí ó sọ tó bá bá rẹ̀ ni lọ́bìnrin tó lọ́ba ó ní bó tilẹ̀ sunan ne yana ba kun ce shi ke jawo da fita duk maganar da ba ku kawo ya hujja kwarara wanda nuna cewa su ba shi kawo ba a kai ku kai ya ce kafin ban musahabi ne wannan duk musahabi zai o fada haramun ba sai abdali abin musahabin ba mu mun dan karatu ai mu goma ba boye mu da mu mun dan mun dan karatu ai mu goma ba boye o di wa so to yin kai wa o Allah ba ga ni ma gaida mo kọ̀rọ̀ yẹn wí ọjọ́ tí wọ́n ń pe akọ̀láwájú wálẹ̀ yìí akọ̀láwájú wálẹ̀ yìí wá ti wá nígbà yìí aláìní ní máa ń kó kéde o ní ẹ ẹ ẹ ọ̀dára wọ́n tó ń sọ kọ́lọ́ sínú gbàlángà a a kí ló sọ fọ́lọ́ ọ̀bà ọlọ́run ló ní kí séèjì alágbára bí ọ̀nà séèjì wọn sí mẹ́rin kí kọ́ bẹ̀rẹ̀ sí kó kéde yẹn ọlọ́run kó bá ti dáadáa fún báyọ̀ láríwájú ó ṣe dáadáa fáwàdà wọ́n á pè wá ní àṣà mo máa fi kan àbùkù mo máa fi kan àbùjẹ́lì láàrú àtúntò lórí ìyẹn níbẹ̀ àti ẹ̀kẹ́ níbẹ̀ àtúntò lórí ìyẹn níbẹ̀ ó bá lọ wá mi rẹ̀ mẹ́tẹ̀ẹ̀lá ìrà lọ́la ọ̀ máa fọwọ́ ra mílíọ̀nù ọ̀rẹ́ báyìí ọba yìí máa tèèyàn gẹ́gẹ́ bí kọ̀wé ra mílíọ̀nù ọ̀rọ̀ àti wọ́n ti fúlàǹkà èmi ò ti ẹ̀rẹ́ dímọ̀ nínú àgbẹ̀ yìí ti ọ̀kà máa rọ ọgbọ́n èmi kọ́ bàbá yìí tó ní àkírú wa lábàá lọ bẹ̀ tó bá ní àti ìmọ̀ ìtàlá tó bá dá mi dúró tó bá ní àmírù àmírù tó yà lọ kan wọn ní ọmọ olùgbé ọ̀rọ̀ rẹ̀ tó lágbègbè bá pàk tó bá bàtà bàtà háì lọ bí àdéhùn mẹ́tẹ̀ ní ìrọ̀tẹ̀rẹ́ nínú àwọn àjẹ́ kẹ̀kẹ́ ṣùgbọ́n ti wà lára mi gẹ̀rẹ́ mo ní àjẹ́ kẹ̀kẹ́ kan lọ́wọ́ mẹ́ríkà ti sùn ní ti mẹ́ríkà abẹ́rẹ́ rẹ̀ aṣọ ìgbẹ́jọ bàbá adigun lẹ̀ nítorí tí wọ́n rẹ̀ ṣe mítì nígbà kí ni mo ti ó ní oní ẹ̀fẹ̀ lábẹ́lẹ́gbẹ́ bá wọn ah, bàtọ̀ abdulaziz ẹ̀sọ́ àtẹ̀lẹ́ bẹ́ẹ̀ tí wàá bìbí ẹni pé ẹni ẹ̀fọ́ mi lọ abdulaziz àti ọdẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ mọ́tò pàtàkì lé nìkan lè ra cement fáwọn àti wọn fẹ́ lọ́wọ́ níbi cement ọ̀lì yẹn kún lọ bí gbàǹdó dúpọ̀ òótọ́ dàbí ọlọ́ọ̀bà ó dàbí yàwó àdúrà kò ní òótọ́ ọlọ́ọ̀bà láàrin wà ọlọ́ọ̀bà tí mara tètè náà rí olúbi kan máa dùn mí káwọn èèyàn kó òun àgàmì bí mọ́tò táwọn ti lo ìgbà pẹ̀lú báyìí bọ̀ ẹ́ tí ti máa dúdú kọ báyìí wọ́n wọ́n bí ẹ pé bẹ́ẹ̀ jẹ́ fẹ́ jábàá yìí ó ti yọ báyìí wọ́n ti kọ́tì ọ̀lù wọ́n lè àyà tó ti yọ sí wọ́n fà kàmí lẹ̀ wájú kọ́ wọ́n á ní bàbá onímọ̀ àmì tí a máa gbó sí nǹkan òṣèlú bá ní ara ẹ̀ alájọ wọn pọ̀ wọlé àfà òun náà tẹ̀lé a máa jókòó yìí wani Suleiman ayẹrẹ ni ẹ̀rọ bábẹ́ kò wọ́n ní wọ́n ló kíláàjú láti wájú wá bú àwọn àfàlẹ̀ lójú mímí mo ti mo ní níjọ́ ni mo sì kan sùn di ẹgbẹ́ awo náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wà ń mímí fẹ́ẹ́ sẹ́kẹ̀sẹ̀ ní sùn kan sùn kò sí dábẹ́ sí mi gbọ́n pa rẹ̀ irú mítì wo la fẹ́ ṣe jọ pé gbogbo yẹn wá kọ báyìí lápẹ́ àwọn èèyàn jókòó sílẹ̀ lẹ́wọ̀n láì jókòó lu ẹ̀fẹ̀ mo ní wàá bẹ̀gẹ́ ìyá bá tó fọwọ́ ọ̀rọ̀ mi lọ́rùn lálẹ́ àná ṣé jẹ́ kí bíbó náà nì. ní bàbá nígbà bàbá ọ̀nà lápọ̀ tí a máa jókòó bá ní ìṣúlẹ̀ náà má bínú má bínú má bínú àṣẹ lóòótọ́ má bínú. wọ́n bẹ̀rẹ̀ mú ní ah, eh, àná ní ìgbàmù àná lọ́wọ́ Brazil ọba ní ibi tí gbọmọ lọ tẹ̀lé lọ ẹ ti lọ lè pẹ kí omi ìdájí lọ kọ́ máa ṣe wà lóko yìí ọba ìdáná ó tẹ̀lé lẹ́gbàá yẹn ìdáná kó tó di ọdún kan àti méjì tó tẹ̀lé lẹ́gbàá yẹn ìdáná wọn náà gbẹdẹ gbogbo wà láyé ńlá náà kàkó ìwọ gbogbo mi lọ́wọ́ láyé láyé láyé lọ́wọ́ ni àyùbá ọmọ mi ni àbúrò mi ló bá ní tẹ́ rí ìtò tẹ̀lẹ̀ àwọn Saudi tí wọ́n gbé owó fún ṣé abọ́ka gbomi kọjálẹ̀ haúsá rú àwọn náà wọ́n gbowó fún lára iwájú kọjálẹ̀ Yorùbá rú mo bá délẹ̀ mo á ní ṣé àwọn alápọ̀ ẹ̀rọ tí mi wọ́n fẹ́ sùn kan sórí mi máa dá gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ kan bá sọ ṣé ẹ̀dá mi láàyè gbogbo ìran máa rú ikú sí abọ́ka gbomi kúrú lẹ̀ tó kó ń kálukú náà ń jẹ́ àkókò wọn so gbó wọn tilẹ̀ gbó gbó náà fọkà gbogbo pa ọba islam tẹ lórí ẹni ní sọ̀rọ̀ yìí àbúrò mi ni o ìyàgbọ́n ni wọ́n ti àyù bàbá o àbúrò mi ni ó dà ọmọ ìgbà ọmọ rẹ̀ ó sì gbọ́dọ̀ bí abdullahi ó ní kó dà ọmọ rẹ̀ bá ti sọ̀rọ̀ yìí ọ̀dọ̀ mi ni abdullahi gbé ìgbà wọn sọ pé abdulkaná ọ̀rẹ́ àdébí ọlọ́kọ̀ láti lọ lójú ọ̀nà àdébí alájí ìsàlọ̀ náà alápọ̀ olóró jẹ́ ìrarò aláwùdí gbogbo kódà ìṣòro dé àgbàdà wíkì náà gbé ọmọ àgbà sí lówó ọkà máa sọ nípa àwọn èèyàn máa ti ọ̀rọ̀ ẹ̀yìn kan lọ báyọ̀ tẹ́ pé mo lọ ìgbà sí lọ àwọn èèyàn tí wọ́n tẹ̀lé nígbà yẹn rí ní ní ọmọ àgbà sí lọ́wọ́ òun ọkà máa kúrò fáwọn èèyàn ta wá ní ẹ sí ìbò yẹn àbí yẹn bàbá lọ tó tọ́ yàtọ̀ àbọ̀tà ẹ sí ìyàwó ara yìí wọ́n ní èmi ò wá àti ní ṣé wọ́n gbẹ́gbọ́ àti ara jẹ́ lára ọ̀kadà láti wá fi ṣe ni tí wọ́n ń dín fún ní máàkì máa fún seventy percent mo rò pé first class ní seventy percent bí mo ti mọ̀ sọ̀rọ̀ àyẹ̀wò mo first class ní gbọ́gbà seventy percent síbẹ̀ ní àrà yìí mo ní tí e bá ti gbogbo àwọn aláàyà ti ń dákọ̀ tí wọ́n ti sọ̀rọ̀ wá sí ìyẹn tó ń dákọ̀ aláàyà bí aláàyà náà sọ́pọ̀ sí kí n máa lo oúnjẹ mo ní ìtàn ìmọ̀ nǹkan lókè mi tó bá gbọ́ àpá ńlá tàn àmọ́ kó lè dá apá sí mo láwọn ní tèmi olùbá kó lè dìbò tẹ̀lé mo ní ìmúta tó ṣe tó tí ẹni tó ní yọ sọ owó kọ ọlọ́run ọba sínú sẹ́láńgá tó lọ dáná kí lè yíyan dáná ẹ̀dá mi lè má mọ̀ sókè gbogbo ẹ̀dá kẹ pam mo gbogbo gbogbo ẹ̀dá kẹ mo ní ìwọ ọdún mẹ́rùn-ún sáà tẹ̀lé tí wàá dín ìwọ́dé òsì tí wọ́n kiri wọ́n àti oṣù tí ó ní ìlú àwọn ti wá ń yí alibásí mọ́rákìyàn tó ní ọlọ́run ọba pẹ̀lú alẹ́bí mọ́sájọ́ ti fàájì lórí òkè tó rì sí níná ọgbọ́n mẹ́rin ọlọ́run gbogbo méjì ó bá ní mbọ́ ẹgbẹ́ tó bá wọn ó bá ní tùnájì tùnájì tí ó bá kúrò nígbà náà tùnájì àdéhùn ẹ sọ bẹ́ẹ̀ ọlọ́run ti fàájì ọlọ́ba ẹ̀kọ́ ó ní alágbèrè àlú ó lé yémi Muhammad hami sùlẹ̀ náà wà ní ìlú àgbà èmi Muhammad báyìí torí kò lè báyìí bàbá onígbàgbé ló dàjú kòrò fún wa lọ́wọ́ rẹ̀ ó ní sọ pé kọ́mọ yẹn ṣe rìn lọ ní lọ́n tèmi nìyẹn o mo bá kọ́ bá gbọ́ fáìlì rẹ̀ mo lè jáde mo lè jáde nù mo bá di ẹrù èmi ni wọ́n náà fẹ́ dábìlì búlẹ̀ nípa wọ́n náà dábìlì búlẹ̀ àwọn tèmi lẹ́gbàá yìí ẹni mo bá dé yín mọ́nú wọn ẹ̀ràn ẹ̀ ọ̀jà wọn lẹ́nu ni ìjókòó bá dà tùnádì ni mẹ́mọ̀ wíńdì tùnádì tùnádì túwà ṣé padà wí òun dorí kọlọ ojú ẹ̀ ni lọ́ọ̀bù àtàwọn ọmọ máa ń fi yẹ̀kẹ̀yẹ̀kẹ̀ ni ọ̀ àwa ti kọjá ní o lókè òdì kò sí kẹta wa tó já ọlọ́ọ̀bù àkó sáàbẹ̀ lọ́kàn wa kò lè sí nǹkan tí ó mú ẹ láyà báwọn ṣùgbọ́n kí ni kí ẹ bá mú sọ lọ́ọ̀rọ̀ kò sáà gbọ́ sí tó gbé lọ́wọ́ yẹn òdodo ó di eyín afa kàbírù òdodo yẹn ní káyìí gbé lọ́wọ́ kàdé máa sọ olówó ni alùkàdé ẹnikẹ́ni wọ́n fún fífi tàbí fún wa olówó kàdé wọ́n fún fífi tàbí fún wa ó ń bọ̀ ní kí padà wá gbowó nígbà máa pàdé síbẹ̀ ọba ní òun ti fún aláàjì lágbájá kó pé fifty thousand yẹn nígbà tó bẹ̀rẹ̀ ó ní ah ẹ̀sẹ̀ lọ́dọ̀ rẹ̀ lákàdé dáadé tí haúsá haúsá haúsá mẹ́rin là ó bá wọlé ó bá ló fifty thousand lórí wa fún mi ó ní fifty thousand àmọ́ ẹ̀ bá mi yàjọ́ rẹ̀ ẹ̀ bá mi sọ pé mo ti pé fifty thousand mi ò èyí mo fún yẹn kọ́ dáa kọ́ dáa padà abalọ àbí bẹ́ẹ̀rẹ̀ ìjẹ̀mí àwọn ìlànà ìlú rẹ̀. bẹ́ẹ̀ kejì wà mẹ́nu ẹ̀ ọ̀rẹ́ ẹ̀rọ bá abalọ. ǹjẹ́ o sáà máa tẹ̀lé wa ẹ̀yin náà mẹ́ abalọ àbọ̀dé ìlú alọ́kàbà ìlú àbíjẹ̀ bá wọ̀ ọba gọ́ọ̀mù tẹ̀sán abájọ́ bíjẹ̀ o kò mọ̀ fún mi ní fífi tààmù mi o gbé fífi tààmù mọ́ àgbà ọ̀fẹ́ kọ́ bá dùn mí lọ́rọ̀ yẹn ló bá ní àfà Suleiman ìpàtẹ́ ìwúyẹ ọ̀gá mi ẹ bá bẹ̀rù olúwo ní sídọ̀ á lù àwọn bàbá wa mo ní àdìsí ìlú mo wá bá yín kékeré kọ́ńtà fún mi ní tí mo dé ní ní pé ẹ̀dá kan mo fẹ́ gba tọ́lọ́kọ́bọ̀ mo ní aláàbí bèrè lọ́wọ́ ní pé kí n fi ọmọ kẹ́kẹ́ láti ta ìpàdé ọ̀tún ní ìtura mọ̀ mí mo ní kí ayé mi lẹ́nu ìtàn lé yín pé àmì ìrù wálé ẹni pé ọ fẹ́ sọ̀rọ̀ kàkà ẹ máa ma rọrùn tó bàbá mi sọ ọ̀rọ̀ ẹni bọ́ọ̀bù ó ti kọ́ lé abdulhamid ojo ní kẹ̀mẹ́lẹ̀ ní kábírù yìí ọ́fíìsì rẹ̀ lábàá wa kò lè mi ó lè ṣe gbogbo ẹ̀kọ́ níbi tọ́ tí ó kọ́ pàmò mi ń bẹ̀rẹ̀ ní àgbébọ̀ amú lọ́fíìsì wọ́n á mi sí ìmọ̀ràn ajẹ́ fún wa wọ́n bá aṣáájú ìgbà bàbá bàbá aṣáájú lọ́dún àmọ́ pé nàbí ìṣẹ̀lẹ̀ nílẹ̀ lọ. ló wá ní àní bàbá àjà kó dájú ní àwọn ọmọ yìí ló ní máa kí ló bá sọ sí lọ́pọ̀ àwọn ọmọ sọ pé ẹ̀ta mọ̀ yẹ̀kẹ́ rárá yìí lọ́lọ́ iṣẹ́ àdúrà máa wáyé nílé o ọmọ ṣéwù lẹ́gùn àkínà àkínà kalẹ̀. abdulrahman abdulrahman salamu alaykum salamu alaykum. tó bá bọ́ oníkan gbà á ó rí wa na wá sẹ́yìn ìwé kan lánàá wá sẹ́yìn ìwé aláàjì olóńgbò ní ìyàwó ọ̀bẹ lọ sí mọ́kà ó wá sẹ́yìn ìwé abámi bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ àlàjì ó ọmọ fẹ́ẹ̀lì lọ pẹ̀lú àwọn mìíràn ni obì ló ti dànù ọba kẹrù sí lọ́ọ̀kùn irú ti náà fi ìdán pé àti ṣúrù àti ṣúrù rẹ̀ ní ebi ètè ebi àti ṣúrù náà kò mọ̀tọ́ ní سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك